رحمتك يا رب العباد رجائي رجائي ورضاك قصدي فاستجب لي دعائي دعائي رحمتك يا رب العباد رجائي رجائي ورضاك قصدي فاستجب تجدني دعائي وحماك أبغي يا إلهي راضيا وحماك أبغي يا إلهي راضيا منك الرضا منك الرضا منك الرضا فلبي ولا ناديت باسمك يا إلهي ضارعا لم تجرني فمن يجير بكائي أنت الكريم فلا تدعني كائنا فلقد دعيت الحمد لله الذي جعل الصلاة صلة بينه وبين عبده والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أدكفوا ولا وباوة إكي ولهم ولا ولهم قبع النبي ومحمد ولا وباتي أدكفوا ولا باتوشي الصلاة يعني كيكي ó ṣe ní nǹkan ń jẹ́ àṣepọ̀ tó dánmọ́rán láàrin ẹrú àtọ́lọ́wọ́n bá wọn ìkẹ́ ọlọ́run kọ́bá òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará alẹ́ annabi àtàwọn sahaba lápapọ̀ kọlọ mọ́sà bá ní kẹ gbogbo wọn lè tá àlẹ́mù jami'a ẹjíkálọ̀ lè máa anna asùdákàl hadithi kitabullah èyí tó jẹ́ ọ̀rọ̀ tó yẹ ma ń gbọ́ tó dòdó ń bẹ́nu ẹ̀ onáà ní al-Qur'an وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم ìmọ̀nà tí ọ̀tọ̀ tí yẹ máa fi darí ẹ̀sìn òun náà ni súnnà náà wa Muhammad wa sharral umuri muhdathatuha tí ọ̀dá ọba ṣeléwọ̀ nínú tí yẹ máa fi jọ́sìn fọ́lọ́n òun náà ni ìjọsìn tí ọ̀lá kọ́ọ́lẹ̀ nínú Kùránì àti súnnà wa kullu muhdathatin bídíà àwọn àgbélẹ̀rọ ẹ̀sìn yìí ọ̀pọ̀ àwùjọ wa òun ni wọ́n máa ń dàpè ní bídíà ọkùnlẹ̀ bídẹ̀ àti ń dọ̀láàdà gbogbo ànà pátá kò sí tí wọ́n ń pè lánà tó ju bídẹ̀ àlọ kò sí tí wọ́n ń pè ní bídẹ̀ tó ju ànà lọ àti gbogbo àwọn bàbá wa imam àti gbogbo àwọn alfa níkalẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìtí wọ́n ní gágbéyàwó nírọ̀lẹ́yìn òun náà ni àmìyàtù sọ́lá wọ̀sífàtò ha pàtàkì irun àti bọ́ọ̀ ni annabi ṣe ní ká máa kírun sallallahu alaihi wasallam asọ́lá irun kíkí ákàdù hiya ákàdù arkanin islam ba'da shahadati òun ni ìjọsìn tó pàtàkì tó nípa lẹ́yìn ìgbà tá a bá ti gbọ́ lọ́n gbọ́ tá ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìtẹ̀lé ọlọ́run àti ìtẹ̀lé ànábì Allah ó ṣe ní erigun kan ànábì náà pè ní erigun kan fún wa torí pé méjèèjì kì í yára wọn èyàn gbọ́dọ̀ gbọ́lọ́ngbọ́ ọlọ́wọ̀n òṣè súnnà èyàn gbọ́dọ̀ mọ́ sí súnnà ọlọ́wọ̀n gbọ́lọ́ngbọ́ ọ̀kan náà méjèèjì ìtòrí ẹ̀ wọ́n fi pé àkọ́kọ́ òpó ìsìláàmù ní ṣahadatan ṣàdẹ́tọ̀ ńlá ilá ilẹ̀lá wa anna muhammadan rasulullah méjèèjì ọlọ́mọ́ra wọn lọ́rùn àwọn bẹ̀rẹ̀ allah subhanahu wa ta'ala àdánwò tí báyà tí yẹn fi ní kùrán nìkan lọ wọ́n máa ṣe òun ní ṣe súnnà wọ́lọ́mọ́jọ́ bẹ́ ní kọ̀ọ̀kan wọ̀lẹ̀ ajílẹ̀ ha nítorí ìrún ta wá wíyìn ó síríya wa ọ́rìjà bí muhammadin sallallahu alaihi wasallam aláwọ̀bá aláà wọ́n wá fún ànábì ní 50 sọ́lá pípé ni wọ́n máa kí lójoojúmọ́ gbàdábì ń bọ̀ tí ń padà wá sí ilé ayé ń bí ànábì Musa wọ́n pàdé ara wọn ànábì Musa ni wọ́n sọ pé fa inna ummataka la tutiku dhalik àwọn àjọ rẹ̀ oríkì ìtàfin kí wákàtí márùn-ún 50 sọ́lá làbá máa sí kí ànábì wa padà sọ́dọ̀ ọlọ́run ó ní idhab ila Allah ila rabbik la'allahu yukhaffif anka ó sì padà sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run bá kó tún bọ́ dínkù díẹ̀ àwọn èèyàn ní fifty sọ̀la ọlọ́run wá dínkù ànábì Musa tún padà sọ́dọ̀ ó ní padà ó ní wọ́n tún dínkù tún padà wọ́n tún dínkù títí sáfi dínkù lérí márùn-ún mọ́ àwọn adínkù lérí márùn-ún wákàtí márùn-ún ànábì Musa ní fa inna ummataka la tutiqu dhalik àwọn ìjọ rẹ̀ ọ̀lágbára àti kí jẹ́wọ̀n pé àwọn alakọ́dé kí wọ́n tó dé wọn ò ní kí ìrun wákàtí márùn àwọn yẹn ń jayé gan anábì lójú ń tiwọn láti ya 50 sọ́lá tó fi di ẹyọ márùn bá níbi sí wọ́n lọ ọlọ́wọ́n bá wá sọ fún anábì pé wọ́n Muhammad máa mú ìrun wákàtí márùn yẹn lọ máa wá lọ lè fún wọn máa kí gbogbo ẹni tí bá ń kí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú bá ṣe ló kí a máa wá fún un ní ẹ̀san ìrun fifty sọ̀la ọlọ́mọṣà fún wọn kí o. alifarikun bẹ́ẹ̀ ni muslim wọlé káfírí wọ́n sọ̀la ìyá sunday àti bàbá jùlọ kò sí ìyàtọ̀ kankan tí ń bẹ láàrin ẹ̀yin méjèèjì tẹ́ẹ̀fì yàtọ̀ síra yín ìrún náà lẹ́sẹ̀ kí ní ilẹ̀ yàtọ̀ síra yìí bọ́ọ̀ bá ti kírun ó yàtọ̀ sí kìrìsìtẹ́nì mọ́ bọ́ọ̀ ti kírun ó sí bàbá ilégún ìrún náà ni lójíkọ yàtọ̀ láàrin àwọn kèfèrí tí wọ́n náà bá ti wá kírun wọ́n náà ti di kèfèrí odisala muhammad sallallahu alaihi wasallam anabi na da ahdu na wa bainahum salah wa man tarakaha faqad kafara adéhùn ti ń bẹ ẹ̀yin àtọ́lọ́hún àtàdéhùn tí ń bẹ láàrin ẹ̀yin àtàwọn ẹlẹ́sìn mi òun náà ni irun ẹni bá ti gbẹ̀rùn jùúlẹ̀ ó ti kúrò ní mùsùlùmí ó ti di ní tọmọtọmọ ọlọ́mọba biha ọlọ́run pàṣẹ ipe irun kíkí dandan ni fún gbogbo ọmọ èèyàn lọ́kùnrin lóbìnrin tó bá ti bàlágà tó sì nílẹ̀ àkáyì tí ó yàwó rẹ̀ ọlọ́mọba sọ́nù ọlọ́ọ̀bá ní kó lè ìbàdíyà lẹ́bí ní àmàlù yùkímù sọ́dá bá dá àwọ́tò bí láàrín mìíràn ṣàìtàn rọ̀jì kó lè ìbàdíyà lẹ́bí ní àmàlù ọlọ́ọ̀bá ní ìrìn ànábì sọ fún àwọn ẹrú mi tí wọ́n ti gbà mí eléyìí yóò jẹ́ àmà pé àṣẹ látọ̀dọ̀ ọlọ́run aláàsọ fún ànábì pé ká ànábì ọsọ fún àwọn àtàjẹrù ọlọ́run ìtumọ̀ ní pé tó bá ti fẹ́ jẹrù ọlọ́run ẹ̀rùn lọ́wọ́ máa kí ló fi jẹrù ọlọ́run ẹlẹ́kejì ni pé owó ti kọ́kọ́ gbọ́lọ́run gbóná kan tó mọ kẹ́hùn àlẹ́dínà àmànù àwọn tó ti gbọ́lọ́run bá gbọ́ síwájú kìí ṣe àlẹ́dínà ń sọ fún anábíwá Musa alayhi salatu wassalam ọlọ́ọ̀bá ní wa ana ikhtartuka fastami' lima yuha àwọn aláyìnyàn ọlá nàbì máa wá gbọ́n tí ọlọ́ọ̀bá rẹ̀ fẹ́ bọ́ sọ innani ana Allah lọ́lẹ̀ máa ipé mi ọlọ́run tí ń bọ́ sọ̀rọ̀ èmi nìkan kò sọba táà sìn la ma'buda bi haqqin illa Allah kò sẹ́ni táà sìn lẹ́yìn mi ọlọ́ ma gbọ́ Musa wa abudini ma sìn mi wa kìbì sọ́dáta lidhikri kò sì máa kírun torí níbi ìrún ní ìrántí èmi ọlọ́run wà tó bá fẹ́ máa rántí mi ìrún ní kọ́ máa síkí ìrún ní kọ́ máa kí ọlọ́fẹ́ sí zikiri zikiri ọwà kírun wọ́n sí zikiri láìláìlàlá àsìkò sọ̀lá wa tó wọn ní gba gbogbo tó ń ṣe torí síkìrì tí máa dí gbogbo síkìrì lọ́wọ́ ó náà ní sọ̀lá òun lásìkò àsìkárù yókù ó síkìrì òun lásìkò kò sásìkò a lè ṣe lásìkò sọ̀lá bá ti dó síkìrì ńlá ló ti déhùn gbogbo síkìrì tó kù kí láṣe nílò wọ́n ṣe ìbádàlá awwal ma yuhasabu awwal ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamati min amalihi awwal awwal ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah min amalihi salatu odisala muhammad sallallahu alaihi wasallam anabi ni gbogbo iṣẹ́ ta kò níwájú Ọlọ́run ọba iṣẹ́ rẹpẹtẹ ni gbogbo iṣẹ́ téèyàn máa ń ṣe ayé téèyàn máa fi wà janna gbogbo ìlà kò níwájú Ọlọ́run àmọ́ àkọ́kọ́ yìí tó kọ́kọ́ tó wò lẹ́yìn ìgbàgbọ́ gbogbo èrè tó ń ṣe dáadáa tó ń ṣe gbogbo ẹ̀ pátápátá wọ́n yẹ̀ wò lọ́kọ̀ọ̀kan èyí tí wọ́n kọ́kọ́ tó wò pé ẹjá kọ́kọ́ lọ lè wò sọ́lá ìrun tọ́bàdé jọ́lì kìyàmù nínú gbogbo ọṣẹ́ tó ṣe ìrun wọ́n kọ́kọ́ lọ lè wò lẹ́yìn ìgbàgbọ́ ni o fẹ̀rẹ̀ di mùsùlùmí láàfin parí ògbàgbọ́ láti jẹ́ ìpé kálẹ̀ ìlógún nù káti lọ dédé bọ́nù kálẹ̀ di muslim tọ́bọ́lọ́n dúó lẹ́gbẹ̀ẹ́ tọ́jọ́ bọ́lọ́n dúó tán ìjọsìn tó máa ṣe lérí ilẹ̀ tọ́lọ́wọ́n bọ́ fi wá sọ ọ́ dẹrú rẹ̀ òun náà ní kọmọ kírun ìrun náà lákọ́kọ́ lẹ́yìn gbọ́lọ́ngbọ́ wọ́n ní ìrun yìí ni wọ́n wà lọlẹ̀ tú nínú ẹrù ọlọ́run ó onítọ̀hún ti wá là ó sì ti páàsì ó sì ti bọ́ lọ́wọ́ yà wàyí fásitì àti tí ìrun tó bá bàjẹ́ faqad khaba wa khasara wọn ló ń tọ̀hún ó ti pò fún gbogbo tó fayé ẹ̀ ṣe ó ti wá sófò lọ́rùn ìrun béèyàn bá ti mú òrùn tó gbádùn lọ́wájú ọlọ́run òfó sèyàn kọ́lọ́mọdé ó síbá kí ń jẹta àkíkú nìrùn sẹ́mọ̀ pé àwákú lówó bẹ́ẹ̀ náà ni àkíkú ní ìrùn ìtọ́jẹ́ owó jẹ́ àwákú ni pé kò sí tọ́ ọba ti ń mí lérí ilẹ̀ ọmọ nídìí owó tọ́rọ jẹun arọ́ ọjọ́ tó sán jẹ ó ṣòro ogun ó wọṣọ ó gbélé àbí òkú tó bá ti kú òun nìkan ní òní bùkátà sí owó máa bóòsẹ́ wá wọ́n owó káàkiri ohun tó jẹ́ pé kò síjẹ́ tó jí tó rẹ̀ rántí pé ọ̀fẹ́ wówó wá fi rẹ̀ náà bẹ́ àkíkú náà ní rẹ̀ ń bàjẹ́ rẹ̀ bàjẹ́ bọ́lọ̀ ti ṣe ń tọ́nfẹ́ bọ́lọ̀ ò tí ṣe bóòn sunkún bóòn rẹ́rìn bọ́lọ̀ ti gbà dáre bọ́lọ̀ ò gbà afọ́jú jama afọ́jú sọ́là olóhùn náà anábì ní orí náà àtẹ́sìmá ònìdá a ṣe bọ́ ń gbọ́ tí wọ́n bá ń pẹ̀rún ó ní bẹ́ẹ̀ ni anábì ní fa ajib lọ lè dá ọlọ́run lóhùn ní masalasi ọkùnrin ni wọ́n lọ lè dá ọlọ́run lóhùn masalasi kò sí tọkọ ọlọ́run pẹ̀lú kójú rẹ fọ́ nígbà wọn ní afọ́jú ọ̀gbọ́dọ̀ mọ́ masalasi ní àfáàkọ́ wọn jòkó nínú ilé ní olóhun sí alúwà yọ́wọ́ wá lóṣù kan olóṣù wọ́n tó dúró ẹ̀rí náà ọwọ́ ìjòkó lè wo fíìmù ọ̀lọ mọ́sálásí ọ̀dára ni sára pé ẹwọ́ wàhálà káfọ́jú òṣè kó tó dé mọ́sálásí yọ́ bọ̀ sí gogolo yọ́ bọ̀ sí gegele yọ́ fẹsẹ̀ gún nǹkan yóò súnwé tó dìde ibìrún lágbára dé asọ́lá anábì isa oníwà òsọ́ ní ibi sọ́lá àti wọ́zaka ọlọ́wọ́n bá sọ àsọ́lẹ̀ fún mi pé ìgbọ́dọ̀ mọ́mà kírun wọ́zaka ìsìgbọ́dọ̀ mọ́mà tọrẹ kí ma sànú máa dùn tó háyà lópin ìgbà tí èmi bá ń bẹ ní ọrùn mi ẹ̀yọ́ miami kí náà ń gbọ́yé mẹ́ níta ń gbọ́yé ni pé tẹ́mi rọ̀ bá ti bọ́ dandan ní kó kírun ẹnìkan tí wọ́n tún bọ̀ nírun òun lẹ́ni tó ya wèrè kọ́lọ̀ mọ́jà nílò ẹ̀ nínú ẹbí mọ́jà nínú ara mọ́jà nínú ọmọ torí pé kò sọ́pọ̀lọ tó fi tó fáti àti súrà papọ̀ mọ́ ọpọlọ wọn ti dàrú kò mọ̀ ní mọ́sálásí mọ́ wọ́n ní kọ́ wọ́ sọ oyé ó lè wọ páyìntì kan mọ́ jáde jáde nítorí làákàyè tá a fi yanjú èrò ètò ìgbésí ayé ó lè lọ́wọ́n bá àbáṣọ láti kọ́gbọ̀n mi lọ ọlọ́mọdé á di wèrè ọlọ́mọbó wèrè nínú àmọ́ wọ́n tó tí ya wèrè tí ọpọlọ rẹ̀ ò sí sékíní wọ́n tó ya wèrè tí ọpọlọ rẹ̀ ò sí sọnù kọ́dà bọ́ bá dákú bọ́ bá ti tají ọ̀sànrún padà padà àwọn tó bá wà ní kómà tí wọ́n dákú ọlọ́dún olóṣù kan olóṣù méjì ìdánwà lọ́sibítù àwọn nìkan láwọn afá ní tí wọ́n bá ti jí ká máa kí èyí tí ọba ìrún tó déyẹn nítorí pé ọjọ́ yẹn ti pẹ́ kọ́ mọ́ jẹ́ ìnira fún wọn àmọ́ ó dákú láàárọ̀ tí rọ̀lẹ́ ó kíyà ìlà ó kàlàsà ó dákú lóru oyé ó kí ìrún àsùbá tó bá ti tají lágún ikhwata liman ọlọ́wọ́n bá ní wọ́n àbúdì rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin ọlọ́wọ́n bá rẹ̀ títí kú yaqin ó fi yọjú kí náà gbé yaqin jama ikú ní dẹ́bẹ̀ o máa ń yọjú lógigi òun kọ́dá òun ní ṣe dáadáa sí gbogbo ìlú òun nìkan náà ní ẹ̀ Allahu akbar al-yakin ọlọ́wọ́ ní ààbọ̀ onírun ó dìgbà tí wú yẹ̀kín bá yọjú kó tó bá kẹrùn ma òun náà nígbà tó bá jáde láyé tẹ́lú bá bó lára rẹ̀ yajibu ala al-wali an yaghliba as wọ́n ní gbogbo bàbá bàbá ta ní àwọn ọmọ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ àwọn ọmọ kéékèèké bá ànábì ṣe láàánú tó tá ànábì yìí lu mọ ànábì yìí lu àwọn ẹ̀kọ́ ọmọ ọ̀dọ̀ kìí sì lu àwọn ìyàwó ẹ̀ àmúgbàdọ́ dọ̀rọ̀ ọ̀run ànábì láwọn ọmọ yín tí wọn bá máa kírun tí wọn bá ti dàgbà ẹ máa já wọn lọ́rẹ́ ànábì ní sallallahu alaihi wasallam múru awladakum bis salah ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kírun wọ́n wọn àbúdá òsáfẹ́ ìsinmi tí wọ́n bá ti pọ́ ọmọ ọdún méje ẹ máa pàṣẹ fún wọn wàtàdìbóhùn àléhà àlẹ́àṣù ẹ̀sìn mẹ́jọ wọn máa sùn tira wọn àwọn ọmọ ọdún mẹ́wàá tí wọ́n ti dàgbà ọkùnrin àtobìnrin wọn kí wọ́n máa lọ́sẹ̀ mọ́ra wọn nígbà wọn ní kí ọmọ ọba kan àtìyá kan káwọn ni ọmọ wa sùn pẹ̀lú ọmọ rẹ nulẹ̀ ọwọ́ ni ìbẹ́jọ ń gbé ní lérí ibùsùn kaná ìwọ ni nígbà fẹ́ mú kò ní àdísì òun náà ní bá náà jẹ́ aláàánú tó sallallahu alaihi wasallam ní ẹ̀jẹ̀ àwọn lọ́rẹ́ nítorí pé ńtọ́lọ̀ torí ẹ̀dá wọn náà tí wọ́n bá ti wá kí lọ́mọdún mẹ́wàá tọ́bọ̀dọ̀mọdún mẹ́ẹ̀dógún ọmọdún mẹ́wàá ta orí ìnákè tí ìdọ̀nà yẹn lérí wọn o ó dìgbà tán bá bàlágà o ó dìgbà tán bá di ọmọdún mẹ́ẹ̀dógún o àmọ́ kí wọ́n máa practice ẹ̀ kalẹ̀ kó tó di pé wọ́n ṣe kí ni wọ́n bàlágà torí pé ìrun gangan ni wọ́n wá kí láyé ọmọ tó ikima tó wà mẹ́rin tọ́mọ ni ọba kírun tí wọ́n bá ní so bímọ tágbọ̀ bá bímọ lóòtọ́ àmọ́ ọmọ yóò kírun sọ fún wọn pé ò tí bí hmm, sọ fún wọn pé ẹ̀dẹ́kùn ẹ̀bá ń tọrọ ọmọ hmm. original gan ni wọ́n ń pè lágan ẹni tẹ́ yájú lẹ̀ tọmọ rẹ̀ òkàn kí lọ wá ń ṣe láyé kí lọ wá ṣe láyé gan kí lọ wá ṣe láyé gan tó dùn lọ ẹ̀rùn gan la wá kí láyé tó ọba mọ̀ láti sinú ọlọ́lẹ̀ mọ̀ pé torí ìrun gan lọ́lọ́run ṣe dá ọ kọ́dà gbogbo tó ń ná tó ń lò nínú àwọn mèremère tọ́lọ́run dá sáyé ọlọ́run dá fún ọkọ lè máa lò wọ́n láti máa di ọ̀rọ̀ ọlọ́run láti ṣe kíni láti kírun tí wọ́n bá ní lágbájá sọ ọmọ tó wá sí láyé wọ́n sa kíní kájú gbogbo ni wọ́n jẹ látàrọ̀ ni wọ́n jẹ káàkiri ó yàtọ̀ sí wọn tó bá ti kírun tó láwọn náà ń jẹun ìwọ́n náà ń jẹun àwọn náà ń sùn ìwọ́n náà ń sùn àwọn náà ń bímá ìwọ́n náà ń bímá ẹyẹ àwọn náà ń ṣe bàájì ká ìwọ́n náà ń ṣe bàájì ká ìyàtọ̀ yín òun náà ni pé wọ́n kírun àbẹ̀lọ́n ọlọ́mọdé ọlọ́ni wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọlọ́wọ́n bá ní mo dá àlìjànú rẹpẹtẹ mo sì dáhùn èèyàn rẹpẹtẹ àtọkùnrin àtobìnrin ọlọ́ni illa liya'budun mo dá wọn nítorí nǹkan kan ní òun náà ní pé ká máa wá sí mi àkọ́kọ́ ẹ̀sìn jama tá a bá ti jí kí ni jama ìrun kíkí wọ́n ní tó bá jí láàárọ̀ tó lọ́wọ́n lọ mọ́ṣáláṣí ń sọ fún wa pẹ̀lú lisanu hali yìí wípé wọn fẹ́ pàdé ọlọ́ òun sì ní bùkátà sọlọ́ òun òsì lọ́rẹ̀ tí wọ́n ń pè lọ́lọ́ nítorí pé sílàtún baynana wa baynahu relationship wa àṣepọ̀ wa láàrin ẹrú àti ọlọ́run ìrún náà anábìbí ní akrama yakunu al-abdu min rabbihi wa huwa sajid ìgbàtẹ́ súnmọ́lọ́ ọba yìí jù nígbàtẹ́ fẹ́rí kalẹ̀ tẹ́ bá ti sírí ńlẹ̀ ẹ̀ súnmọ́lọ́ ọba tó mọ́ tó gbàtẹ́ fẹ́rí kalẹ̀ ọlọ́mọsà fi aṣínú àwọn afẹ́rí kalẹ̀ ọ̀kan nínú Rabi'a àkọ́ nínú àwọn sàhábà ó lè bá nàbì ó lóun fẹ́ bá òdòkó láti jannah àdẹ́bìnà ọ̀fẹ́ bá mi jòkó láti jẹ́nà kájọ jòkó báyìí ó ní bẹ́ẹ̀ ọmọdọ̀ ànábì ní ọkàn ká ànábì máa kọ́nà kan ọwá kò wọn tànábì nìkan ó ní mo fẹ́ kájọ jòkó láti jẹ́nà orídù mọ̀rọ̀ fàkátàká fi jẹ́nà ànábì ní ọfẹ́ bá mi jòkó láti jẹ́nà ó ní bẹ́ẹ̀ ni ànábì ní àìní ala nafsika bí kẹ́tìlá ti sujud ràn mí lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ tó gbé fún mi yìnbọn ọ̀bẹ̀ lọ́nkọ́ lọ́hún bọ́ọ̀ bá ti ń kírun ọwọ́ àlìjánà mìfítà àlìjánà gan kí ni wọ́n ń pè kọ́kọ́rọ́ tàbí wà àlìjánà àsọ̀lá sọ̀lá ni irun ni gbogbo ẹrù tẹ́yìn bá kó lọ́wọ́ tẹ́wàá sí kọ́kọ́rọ́ lọ́wọ́ yẹn tẹ́yìn wọlé gbogbo iṣẹ́ ìrítọ́ bá sí láyé tí ìrùn ọba ti dá ó lè wà àlìjánà àlìjánà yẹn lọ kọ kalẹ̀ fáwọn akẹrùn lọ́wọ́ wojú òkè lórí pé òun ah, ti yẹ̀tàrí kí lọ́lọ́wọ́n bá sọ fún àsìkò sẹ́ rẹ tọwọ́ sí láyé gan ti tó kìí sókó lọ́wọ́ ro ọkàn ro kókó lè rí nǹkan jẹ tó fi lè rùkú ni nítọwọ́ sí láyé gangan ìdásùkò ẹ̀dì tó tọ̀fì hálàtì ibi ìrún lágbára dé wọn bọ́ anábì ní mánà máa ń sọ̀lá tí àwọn sí ha fọ́lẹ̀ ìsọ́lẹ̀ ha ìdájà ha ẹni bá sùn gbàgbé tásìkò òun fi lọ àbọ̀ gbàgbé náà ni láì sùn tó ti rántí tó ti jí òun náà ni ọba wa ọba wa jí nígbà tó rùn yọ ọba jí nígbà tó rùn wọ̀ sẹ́nu ọ̀rọ̀ àyàn ni o náà fílà ni wọ́n ní kọ́ ọmọ yàn ní òfi hálàtà harbi wal jihad bá bá wọ́n jagun jihad lọ́wọ́ látàsíkò tó sọ́lá wọ́n ní irun ọ̀bọ̀ ò an jagun àwọn ọ̀tẹ́ ẹ̀sì tán fẹ́ pa islam àwa wà lójú ogun wọ́n sì ń tàwa lọ́fà làwọn náà ń tàwa lọ́fà wọ́n yìn wá ń bá wọn náà yìn wọn pé àwọn fẹ́ pa náà islam àní wọ́n mọ́ pa wọ́n láti tán bá pa wá àwa dìde sí wọn à ń dìfẹ́ jẹ ara wa sẹ́ni bí táwọn sẹ́mọ̀ pé iṣẹ́ ọlọ́ni jihad ni ẹni bá kú síbẹ̀ àkọ́kọ́ ẹ̀jẹ̀ tó bá kọ́ kán lára ẹ̀ wọ́n fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì wá tóni bí ti yáàdì ṣe tóni ogun ẹ̀ṣin ṣe tóun pásìkò ní bá tó ọlọ́wọ́n bá ní wa idha kunta fihim faqamta lahumus salah ọlọ́wọ́n bá ní ẹkùnṣẹ́ látàárọ̀ ẹkùnṣẹ́ ẹfẹ́fẹ́ mi ilẹ̀ fẹ́sẹ̀ la ilaha illallah àsìkò ọ̀run ẹwà dára yín sí méjì Kama kan ó dúó káwọn wo àwọn ọ̀tá kẹ́yìn ọmọ sí kíní kẹ́yìn ọmọ kẹrùn táwọn ti sálámà ànábì sálámà láka méjì fáwọn àwọn tó wọ́n lọ sí ẹ̀yìn wọn àwọn tó wà lẹ́yìn ọwà sí ẹ̀yìn ànábì àwọn náà tún kí láka méjì láka méjì tànábì tọkọ kí òun lọ rán yan tànábì láka méjì tànábì kí fáwọn ìjọ kejì torí pé ìrìn àjò náà wà méjì wọn kì láka méjì tànábì kí fún àwọn ìjọ àkọ́kọ́ ìlọ̀ràn yan tànábì èyí tó kí fáwọn ìjọ kejì náfìlà ni àwọn tí wọ́n ń kírun jama ẹlẹ́ẹ̀kejì àwọn ń kí ọ̀rọ̀ àyàn lẹ́yìn ànábì kí ni ànábì ń kí ànábì ń kí náfìlà ajẹ́pẹ́ alẹ́ kí ọ̀rọ̀ àyàn lẹ́yìn ẹni tí ń kí náfìlà àwọn kásámú lọ́wọ́ ò tí kì í ṣáì ọwọ́ ń pariwo lẹ́yìn ìmáàmù ọwọ́ àrùkù tàwọn rò pé ìmáàmù lórúkú Allahu Akbar rọ́wọ́ ọjọ́ tí wọ́n ti wá sálámà tá ìwó fi ní lákà mẹ́rin tó bá kí pẹ̀lú wọn yóò máa jẹ́ ìṣáyè títí ẹ àbí lákà méjì ni wọ́n kí lákà méjì wọ́n sálámà àbí tọ́ tí wọ́n bá ti sálámà tá ìwó dìde ó mú fátá fátá wá lákà méjì ọ̀parí ìṣáyè tọba wá jọ ìjàmá tàà sí ọba wá kínú ìsáyẹ̀ tàà pẹ̀lú jàmá kọ wá bá wà lérí asámú tọba sí kíni tọba kò kéde pé ókè ìsáyẹ̀ dáadáa ókè ìsáyẹ̀ dáadáa yọ́ bàtí sọ́bù wa tó jẹ́ pẹ̀lú mìíràn ní àbúrò láti wá kọ́nà ìrẹ́yẹ̀ ní ti ń kí náfílà àfà ní ọlẹ́sẹ̀ lẹ́bẹ̀ níta náà bí bá ti ṣe náà ń pè ní sunna ṣùrùtù ojúbi àsọ̀lá bí ìrùn sí lágbára tó lójú ogun wọn dógundó kí làwọn ní dádó mátìrún bá dé wà sí tàǹsí lọ́wọ́ yìí básìkò ní bá tó mílẹ̀ káṣí tàbá máa tàǹsí káàdìdé lẹ̀ ní ẹnu ọba tàbá sọ ọlọ́run pàtàkì ẹ wà ní òde láwùrù òde súnná wọ́n ní àsìkò ọdún tó àfáwà bínú a ní èyí tàǹsí iná nǹkan èyí tàǹsí iná dáa ẹgbẹ́ nǹkan mọ́